irú sọlá ò lẹ́sọ irun àbí òkè. ọmọ ìyá wa béèrè béèrè wípé ǹjẹ́ èèyàn lè kí irun lẹ́yìn ẹni tó ń lo tẹ̀sùbà ǹjẹ́ èèyàn lè kí irun lẹ́yìn ẹni tó ń lo tẹ̀sùbà. àkọ́kọ́ ni wípé ìdájọ́ wo ló gbé lílo tẹ̀sùbà eléyìí àbọ̀rọ̀mọ́ àwọn àáfàá ní ọ̀rọ̀ bíi méjì lórí ẹ̀ ó ń bẹ́nu àwọn àfáà tí àwọn fara mọ́ wípé kò sí láìsí nínú kálò tẹ̀sùbá lódì wọn bàbá ti pé ó dúró fún òǹkà ni a fi ń ṣe òǹkà yẹn ni pé a fi ń ṣe asgar wọn ní kò sí láìsí ń bẹ̀ àmọ́ ọ̀gọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n tó lórí pé àbùkátà sí ká máa lo tẹ̀sùbá ọmọ yìí òun náà ló tó torí wípé àǹfààní ń bẹ nínú ká lo ọmọ ká wa gẹ́gẹ́ àmẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam kò ì sọ fún wa pé ó dọwọ́ yín kẹ́ máa ṣe àfọ̀mọ́ kẹ́ máa ṣe gbígbé fọlọ́hún pẹ̀lú ọmọ ká yín fa inna unna mas'ulati wa mustantaqat torí pé àwọn ọmọ ká tẹ́ rí yìí ní tó bá di dọ́gbìn àlùkìyàmà wọ́n padà béèrè lọ́wọ́ wọn àwọn náà ṣe ẹ̀rí gbè yín lálùkìyàmà tó wọ́n tó bá ti ṣe àkárù báyìí yóò tẹ̀rí gbè ẹ́ lálùkìyàmà tó a bá sọ pé àdìsí eléyìí náà ti tó fún wa pé ọmọ kan wa ni ká máa lò àwọn afáàyè lórí agbègbè yìí àwọn míì tún ṣe ìgbìyànjú láti wo ìtàn tí ọ̀rọ̀ tẹ̀sùbà tó bá wo agbọ́nrin àwa mùsùlùmí wọ́n ní pé ìpínlẹ̀ rẹ̀ kì í ṣe ìpínlẹ̀ àwa mùsùlùmí ìpínlẹ̀ àwọn búzí ni àwọn kan ní ìpínlẹ̀ àwọn yẹ̀wúdí ni ló bá wa ọ̀rọ̀ tẹ̀sùbà tó agbègbè lẹ́yìn ó ń bẹnu àwọn àfáà tí wọ́n rí ká lo tẹ̀sùbà ní tó fún ní ìdájọ́ dídíà àdádálẹ̀ àwọn mi ò mọ kankan nú àwọn àfáà àti nú àwọn àfáà wa tó ti lọ ni àbáwọn àfáà tó ń bẹ lásìkò sí ni tí wọ́n gbé ìdájọ́ dídíà àtùmùkásìrọ̀ tí wọ́n gbé lórí ẹni tó bá lo tẹ̀sùbà pé ìyẹn ni wípé àdádálẹ̀ tó yọ̀yàn Islam olódiwọ̀n gbà tí ò bá ti rí báyìí lẹ́yìn onísọkúsọ zamani yìí tó ń kàtó gbogbo tí ẹ̀dẹ̀ ni gbogbo nǹkan ni bídà gbogbo bídà rápátá kúfúrú ni kò sáfà tó ń sọrú eléyìí ọ̀rọ̀ burúkú ni. tó téèyàn bá ń lo tẹ̀sùbà kò ní ká má ṣe sọ láti lẹ́yìn ẹ̀ ẹni pé kò ní ká má kírun lẹ́yìn irú èèyàn báyìí lódiwọ̀n gbà tí ò bá ti kí ni tí ò fi kò tẹ̀sán tó ń wọn á mú tẹsán yìí wọn wá lọ àwọn nǹkan oríṣi ẹlòmíì kọ́kọ́rọ́ ní tiẹ̀ ẹlòmíì síra ni ó dè mọ́ tó bá ti ti sọ di àwọn nǹkan míì tó ṣe wípé àdádálẹ̀ tó nípọn tó ṣe pé ó gbé irú èèyàn tó bá ṣerú ẹ̀ ó gbé jáde nínú ìsàǹtà wáyé pé irú eléyìí nírú ẹni bẹ́ẹ̀ kó sí àníkùnrin àmọ́ tó wáyé pé ordinary àwọn tẹ̀síbá tó gbajúgbà táwọn yẹn lò káàkiri náà ni eléyìí ò ní ká mọ́ kírun lẹ́yìn irú èèyàn báyìí wallahu ta'ala a'lam. subhanakallahumma wa hamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك